نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ونقضي بتقوى الله عز وجل فبتقوى الله تكون النجاة يوم القيامة قال الله تعالى ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيما جثيا عباد الله من مواقف ابي بكر رضي الله عنه التي لا ينساها التاريخ ابدا مواقف متعددة كثيرة منها أن أبا بكر رضي الله عنه لم يسجد لصنم قط ولم يشرب خمرا لا في الجاهلية ولا في الإسلام وأسلم بدعوته عدد من كبار الصحابة رضوان الله عليهم منهم عثمان بن عفان وعبد الرحمن بن عوف والزبير بن عوام وطلحه وسعد بن ابي وقاص والارقم بن ابي الارقم وغيرهم رضوان الله عليهم وكان أبو بكر رضي الله عنه يسر النبي صلى الله عليه وسلم ويحترمه غاية الاحترام ويدل على ذلك تسليمه رضي الله عنه للنبي صلى الله عليه وسلم يوم دخولهما المدينه يوما ماله يسابق به أبا بكر رضي الله عنه فلما علم بأن أبا بكر عقد جميع ماله قال لا أسابقك إلى شيء أبدا رواه أبو داود أبو بكر رجل ثالث متورع هنالك خيلاء يا أبا بكر بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين صلى الله عليه وسلم يحب أبا بكر ويكره أن يؤذى فلما كان بينه وبين عمر الخلاف وأخبر أبو بكر رضي الله عنه بذلك قال النبي صلى الله عليه وسلم إن الله بعثني إليكم وقلتم كذبتم ومنكذب وقال أبو بكر رضي الله عنه صدق وهو بماله ونفسه فهل تاركوا لي صاحبه di ọjọ́ kejì àkọkẹ́yàrá. Ìbẹ̀rù ọlọ́run bá ń fi owó ìrìn àti ẹ̀yìn nípa ṣíṣe gbogbo ọ̀gá tí ọlọ́run bá tí ọkọ̀ wá lọ́sẹ̀ jìnnà. gbàgbé eléyìí ó jẹ́ nǹkan ìjọni lójú nípa ìpè nílùú mọ́tà níjọ́ náà lọ́hùn kò sí sílẹ̀ sí à. èyí ẹ̀sìn tí ó gbajúmọ̀ táwọn èèyàn sì tí wọ́n ti ogún lọ́dọ̀ bàbá wọn òun náà ni òòtà bíbọ̀. ṣùgbọ́n àbúrò bá pè wọ́n ti

máa ń ṣe àwòbáfẹ́ lójú kòkòrò láti yá sí pé kẹ́mi rẹ̀ náà rọ̀ mọ́ ìdíje. onígbà tí wàá bò ń jáde náà wọ́n wá sọ fún òòtà tí ó wà wájú omi pé ìrẹ́ tó dúró yìí èmi ń pa mí báyìí mo sì fẹ́ kó fún mi lọ́jà ó ní ọ̀sán ọ̀dàdà. èmi tó rí yìí ní ìlàsọ mo fẹ́ kó fún mi lọ́sọ ó lè wí ìgbàgbà àwọn wá wí pé nínú ọ̀làkẹ́rin pé ṣe eléyìí wá ní àjọ náà wọ́n á mú òkúta tó ní agbára wọ́n sì wọ́n gbé lérí òòsàn náà wọ́n fi nà lórí débi pé ó fi kábíyèsí náà bá jogún rẹ̀. ó ní jọ́nà òun lọ ẹnìkan tó máa mú ọtí yó. ọwọ́ á ṣe dá sílẹ̀ ọwọ́ á fọ́ kan igá yìí yóò wá mú lọ sọ́nà bí imú rẹ̀. tọ́wọ́ tí a gbóòórùn igá yóò wá dá padà yóò mọ̀ ṣe bẹ́ẹ̀ kó lọ́n wá wòye pé eléyìí kò sí làákàyè. bí kìí ṣe dàgbà tó yìí tó nǹkan tó lé gbé tọ́mọ yín gbé bá ti wọ́n bá wí òní èyí kí ló mọ̀ dà rádaràdà báyìí ọtí tó mọ̀ ni. ìyẹn lọ́fà sí àbúbákẹ́ ọ̀dẹ́ ọlọ́wọ́ àn ló fi fi ọtí léèwọ̀ kódà síwájú kí àgbọ̀n àwọn tó ti ọtí léèwọ̀. àpèjúwe kan náà lélẹ́yìn ní sọlá káyì ètò ọba ìjọba fún àbúbákẹ́ ọ̀dẹ́ ọlọ́wọ́ àn. àbúbákẹ́ nígbà tó gba ìjáàmù tán Belohnung. nínú àwọn tí ọmọ bí àlẹ́bí sọ́kọ̀ ọmọ àlẹ́bí sẹ́lẹ̀. wọn lẹ́kọ̀ọ́ ni. ìyẹn ń fi àkíyèsí mi àtẹ̀yìn pé ẹlọ́wọ́ tó wà lórí ilẹ̀ ayé lónìí tí ọmọ ṣe islam ó ti ayé wa. nígbà tó fẹ́ pé níjọ́ náà lọ́hùn ẹ bá ṣe islam pẹ̀lú nira ni ìnira ni wọ́n fi kàn sábẹ́ ìmọ̀ yìí pé ọgbà anábìwọ̀n muhammed ọgbà bọ̀ tó ń síbẹ̀ àwọn èèyàn tó ń yọ ẹ̀sìn wọn ṣe kí wọ́n ní wọ́n fẹ́ mú wọn láwùjá yìí lórí ìtọ́jú

àwọn mọ́tò yẹn wọ́n fẹ́ràn ànábì púpọ̀ a sì ti sọ díẹ̀ náà nínú rẹ̀ débi wípé àbúkọ́kọ̀ yẹn wọ́n ní gbogbo nǹkan kọ́ba lè jẹ́ àlè òṣèlè ọmọ àlè púpọ̀ ó sì ṣe ń fi ahọ́n pèpè tó ń fi àpọ́nlé fún àlejò àpẹ tọ́pọ̀ lọ́wọ́ àlè òṣèlè bẹ́ẹ̀ náà ló tún náwó púpọ̀ gan. níbi pé àwọn sàbẹ̀ na wọn máa jẹ̀rọ bí àwòbákì ó fi gbàwájú níbi dáadáa òun ó sì wájú rẹ̀ àpèjúwe lélẹ́yìí jẹ́ ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ pé ibi sẹ́yìn a máa ń ti figagbága tí máa ń sara pàǹtẹ̀tẹ̀ pé lágbájá ti báyìí kémi náà ṣe bí ìṣe àbí kí n ṣe jùlọ ibi dáadáa kì í ṣe bí níbi àlámọ̀láyé kì í ṣe lórúkọ tó lágbájá rà kémi náà rà lóye irú ilé wo lọ́kọ́ kémi náà kọ́ irú aṣọ wo lọ́rà kémi náà. Gracias. nígbà tí ọmọ tọkọ tí abubakar sọ yóò ní a ah, òun ò lérò fún ọ̀lẹ́ ilé pàbọ̀ ọ̀làjìmá nípa dáadáa. eléyìí ń tọ́ka sí àjùlọ ọlá tó wà fún abubakar yálà níbi ìpèkè pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àbí níbi ìfi owó títí ọlọ́ọ̀bá wa àti ti ànábì wa màhàfẹ́ sọ́kọ̀ ọlọ́ọ̀bá rẹ̀ wò sílẹ̀ tó ti rí pé owó yìí ìgbọ́dọ̀ ti rí owó àlá ipò kan nínú olùkọ́ wa kówó jẹ bí kò sí pé ibi wọn máa bó bá sì mà láti tìlẹ̀ ọjọ́ ayé rẹ̀ òun náà ni kò sí òun lọ sílẹ̀ ṣáà ibi tí wọ́n pè ní syria jordan lebanon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lónìí sọ àbúkọ́ sòwò tí ló fi bí owó tọkọ̀ owó ìṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ náà tí ojú ọ̀nà wọn náà bá wọn sọ ọ̀gá tó tó wá ń pọ̀ sí i àbúkọ́ pè lọ́wọ́ ọ̀la. قل the lọ atọ aṣọ wá ya ndị anyị. tí ọ̀la sọ ní àkírí ànẹ́bì tí bá wọ aṣọ tí bá wọ sòkòtò tí máa ń jábọ́ tí ó sì wọlé ànẹ́bì ìwọ̀sán sọ pé lásìkò àkùdá nígbà kò yẹn náà. Ìwọ okó nínú àwọn fífi fáìlì olùtẹ̀ríba ní ọ́ onímọ̀mọ́ sí ìrẹ̀ àbúgbàpè. Ó sí nínú àwọn tó yẹn ó rí osisi pé kò sí sí tí ó tà á nínú wàhálà torí ga mọ́tà fún àlejò ọ̀rọ̀ hamlet ló sọ wà lọ́sílẹ̀ àwọn èèyàn sì tún wá sí ájì nípa mo ti ní ẹsẹ̀ ṣe tẹ́lẹ̀ tó ṣe bí ẹlòmíì yóò rìn òwò wáyé ẹlòmíì ó gbó tàwa àní ti tọ́jú kí àwọn ọ̀dẹ́ pípé gbogbo gbàdé ayé àti ìsọ̀kalẹ̀ tí ọba bẹ àti lọ́rọ̀ àyà àlejòfẹ́ àti ọmọ aráyà lọ. ọdún èyí tó ti ọdún ẹlẹ́gbẹ̀sán àlejòfẹ́ àti ìsẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́gbẹ̀wá ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́gbẹ̀sán ẹtí àlejòfẹ́ kọ́kọ́ wà wà ìwọ̀sán sàmúná láti darí gbogbo àgbáńlá yìí tẹ́wọ̀ àti àjẹ́. sallallahu alaihi wasallam ó fẹ́ràn Abubakar látara dáadáa rẹ̀ àti ìwàsí rẹ̀ ó fẹ́ràn yáà púpọ̀ débi wípé àdébí kórìíra sí téèyàn sọ̀rọ̀ ẹ̀yàn àdébí ó fi Abubakar rọ́jà wá gbogbo báyìí tí Abubakar ti tí bá fi àbí tó ju lọ tó fi Abubakar yìí. wá ìbínú àlejò ọ̀rọ̀ àmì lọ́wọ́ ọ̀rọ̀ tó ti fẹ́ lulẹ̀ rí ẹni yẹn ti lulẹ̀ tó tóbi tó níjọba ìṣẹ̀lẹ̀ fẹ́lẹ̀ tí ò ní mọ̀ wáyé láàrin ọmọ ènìyàn sọ́mọ ni pẹ̀lú ọlọ́rọ̀ màkàtọ̀ ọlọ́rọ̀ màkàtọ̀ òun lọ jẹ́ àlékẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ nígbà tí àbúkà pè kú. àbúkà pè rí pé òun ní ní tètè wà lọ́dọ̀ wọn wọ́n sì ti gbéra ńlé rẹ̀ ọlọ́gbà rúmọ̀rọ̀ màmá ọ̀. ṣùgbọ́n ó mà ó sì wà lẹ́yìn tí bínú lọ ọkọ̀ yára sí abubakar ọ̀dà ló abubakar rọ́bí ọlọ́run àná ọwọ́ apàdà sọ́dọ̀ ànábì tó kọ́ lọ àwọn àìsàn náà. bí ànábì ṣe rí ojú abubakar rọ́bí ọlọ́run àná ó rí pé ìjọba ti ṣe ọsọ fáwọn yẹn pé wọ́n rà pé ìjọba

nínú àlejò tẹ̀lé àlejò kòrò dúdá tẹ̀lé pé ó mọ́rò bí a ti wọ̀ yí pé á kàn ti sórí ibú torí pé ẹ̀yin tí àlejò tọ́lọ́ wà pẹ̀lú sẹ́lẹ̀ ó ti padà ojú rẹ̀ ti padà ó ti wà dípò ẹ̀sìn bínú. Ebi tí àbúgbà pè dájọ́ wá bá rọ́mọ̀rọ̀ fẹ́ náà. yíyàtọ̀ èmi àti ẹ̀ nínú owó tó ti kún ló ti rẹ̀. Ìyẹn ní pé ẹ̀fọ́ láti lọ nínú dúkìá tó ní. Ó fi gbogbo dúkìá rẹ̀ àti ẹ̀mí rẹ̀ ó fi tì mí nígbà tẹ́yìn tó mú tì mí. Torí pé ọmọ ọ̀rọ̀ máa kàtọ̀ lára àwọn tó gbógun ti àlejò tó tó láàrin sílẹ̀ àti wọ́n ní gbogbo ẹ̀ àtàwọn ní ìbí rẹ̀. Hálà ẹ̀fọ́ láti kò lè tí ẹ̀mí fi ẹni ìbí ẹni tó jẹ́ àyò mi ọ̀rẹ́ mi tó lọ́ fi sùn lánàá. ibẹ̀ yẹn ni àwọn sàbí ti lò wípé a ẹni tó wá ń wọ ìbínú àdébí tó kọ̀ mọ́ wà ló kúrẹ́ kọ́tà sí gẹ́gẹ́ èyí ó fi àbúrò pẹ̀lú láti jó náà òbí ẹ̀ nìkan tó fi ìnira kan àbúrò pẹ̀lú.